أهلا وسهلا بكم مجددا إلى هذه الحلقة التي نرجو الله أن يجعلها حلقة مباركة فيها وفي أهلها نقرأ أو نحن في صدر البيان لحديث مهم حديث أبو أبي رقية تميم بن أوس الداري الذي عداه غير واحد من العلماء كسبب لنجاته في داري الدنيا والآخرة ونسأل الله سبحانه وتعالى أن يعيننا على فهم هذا الموضوع حتى نكون من الذين يقال لهم عند موتهم يا أيتها النفس المطمئنة فاسترجعي إلى ربك راضية مرضية ودخولي في عبادي وادخلي الجنة اقرأ الحديث الحديث السابع عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه قال الحديث السابع آه. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم ọ̀pẹ́kùn الله الله ńlá lẹ́lẹ́kọ̀ọ́ alẹ́kùn لكم àti في alẹ́kùn محمد àdíṣì àmúrò fáyà èyí tí gẹ́gẹ́ bá ti gbọ́ alánà púpọ̀ náà fà ní wọ́n kà á ní àdíṣì oríire fún yàn láyé ẹgbẹ́ ìyáàmù tí ẹ bá ti ti gbọ́ oríire wà ń bìkà ẹni tó pè ní kí ẹ sáré lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àdámá ní ẹ bá gbọ́ pé adùn bẹ́ẹ̀ ń bìkà ẹbẹ̀ ni wọ́n mọ̀ lọ àti ẹ bá gbọ́ pé ìparun bẹ́ẹ̀ ń bìkà èèyàn tó bá nílò àga yìí bá jìnà sí pàápàá tó yẹ pé ìparun yẹn ẹni tó bá ojú rẹ bá jìn tó bá jìdò ní bá rí ẹni pé abọ́tọ̀ náà yẹ pé a ó pẹ́ yín tẹ́ gbà wọ yìí mọ̀ bá ṣe lọ́rọ̀ rẹ kó bára yín wọn lè ká kó bára dẹ́ ìjẹun ládàárọ̀ yẹn ni pé èèyàn bá ti rí wọ́n gbọ́ náà sùn yé ọlọ́mọ yà á sí nà ṣùgbọ́n ní ọlọ́mọ ṣe wá lẹ́yìn pé yóò dọ̀rùn lóòótọ́ torí pé ìjọ yẹn ọ̀là òrùtù làábù wọ́n ní ọlọ́mọ ló dàrọ̀ ókè fún wàhálà rọ̀bì àlẹ́ náà ọgọ́rù rọ̀bánà أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل لا ولو ترى إذ على النار على النار فقالوا ربنا آه أعوذ بالله من الشيطان الرجيم ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكذبون ọlọ́run wá tó bá jẹ́ oúnjẹ kìíyàmà yóò wá gbé àwọn kèbèrè tó bá tí báyìí ọlọ́run tẹ́ ẹ pè nírọ́ gbogbo ìjìyà tẹ́ ẹ pè nírọ́ ọlọ́run wá fi hàn wọ́n ọlọ́run wá ní pé àlẹ́ ìtàhádà bí hàn ṣé kí é sóòótọ́ wọ́n bá ní òótọ́ ni ìyẹn ni pé wọ́n ti mọ òótọ́ ní ìsìn gbóòótọ́ yẹn sí wọn láǹfààní ọlọ́mọdé kì ti wá rí bẹ́ẹ̀ tọ́mọ ń sọ pé eléyìí lọ́nà kí ẹ sálápá já lọ àdìsá ó jẹ́ àdìsí tó pè wá sí ìmọ̀sìn náà ń bí ó ti sí i àdìsí yẹn kéré ní kíkọ́ ọ̀lẹ̀ ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ad-dinu an-nasihatu ad-dinu an-nasihatu nǹkan pẹ̀lẹ́ sí yí gangan nàṣíhà ni lójú ọba ti dín nàṣíhà níbi ẹ̀sìn ẹ̀mọ́ ọlọ́wọ̀n nígbà ẹ̀sìn gangan ní nàṣíhà àwọn sọ̀hábà ní láti bí ànábì gbé sallallahu alaihi wa sallam liman tàlàṣẹ nàṣíhà fún pẹ̀lú pé ìtumọ̀ táwọn kọ́ iná ní pé kíyàn ṣe nǹkan kó dáa ànàfíà nù ṣùgbọ́n ìtumọ̀ kan yẹn nínú àwọn ìtumọ̀ ànàfíà pẹ̀lú pé ìtumọ̀ rẹ̀ ọ̀fẹ́ bá a ti ń ṣe nàfíà fọ́nà ẹ̀yàtọ̀ sí bá a fún àwọn èèyàn ní àná àti ọgbọ́ ọ̀dà ti ń fún ọlọ́run ọba Allah alákọ̀ọ́kọ́ ìtọ̀wẹ̀ ìdí yìí yàrá ibi ṣahádà bí wàhálà níyà ẹlẹ́ẹ̀kejì ń bá tọ́lọ́ ọba tó ní pé ká máa ṣe àwọn aṣẹ́ wa ní mímọ́ fún ìfìláàfún ẹ̀lànà هو النوى أن ننهي الله في جميع أعماله تاب إرقاق الأعمال التي نتقرب بها إلى الله عز وجل هذا لا في سمرة أجل جدو يا الله يا باكر قدر يا المين wọ́n bá ka Kùránì náà torí ẹlòmíì pé tẹ́ni bá kú ládàá rẹ̀ tẹ́ni ẹ̀ àti ṣùgbọ́n tọ́kù sóṣè kọ́sọ̀ aláwọ̀ ẹ̀sìn bẹ̀ka ẹ̀ máa ka ẹ̀ máa sọ ẹni tí ẹ̀ bá ń gbọ́ gbogbo bàyọ̀ ẹ̀ létí. bákan náà ní bọ́ọ̀lù sí mọ́ àfáàdá rántí láti dárúkọ rẹ̀ lánàá dáa padà rántí tí mo ní pé nínú fìdínà yìí kódà báwọn àbá mi ń gbé wọn lárùn súnà gẹ́gẹ́ bí ayé mẹ́dínì wọ́n gbà pé kàràbì tí èṣà ló bìlà ṣùgbọ́n ní àwọn táwọn ìmọ̀ Muhammad mú wọn fún òní pé bóò lẹ́yìn wọn ló gbé lọ́bí ìbì Quran ìyẹn gáàbẹ̀ ẹ̀wù púpọ̀ ní ẹ̀ ní tàlá fòdí atúnlẹ̀ fojú fòdí ẹ̀ ìró ìdí Imam Bukhari sọ ṣé bá ní ìsìn àfáàtà ń dárúkọ ẹ̀jì lámẹ́ onípẹ̀jẹ̀ ìkàrọ̀bìsì ìkàrọ̀bìsì òun ni wọ́n ní ìlú ọlọ́ọ̀bà aláàfọwọ́ kó bá aṣẹ́ ọgbà àfá alápapọ̀ so àwọn náà ni kẹ́lí máa lọ́gbí gbogbo ààrẹ àwọn òṣòwò ààrẹ mọ̀tòló ṣùgbọ́n lọ́gbí gbogbo ààrẹ yẹn ìmọ̀ muhammad gbogbo orí yìí náà yọ òun ọgbọ́ ìmọ̀ Muhammad bá lè tàbí wéèrè ìtara náà ṣe ní àtọmọ gbogbo sọ wọ́n fẹ́ wẹ́rẹ́ bọ́ra àbá mi ìdání pé rárá ìyẹn dáadáa ni wọ́n Muhammad rárá ẹni tó tún sọ̀pọ́ọ̀tì rẹ̀ wọ́n Muhammad tó ní ìdúgbò rẹ̀ lójú ọ̀nà tẹ́bà ní ṣùgbọ́n láàrin lílẹ́yìn àti ìmọ̀lẹ́yìn kìí ṣe kúlùmọ̀ àbàwọ̀dàbà ní ìmọ̀lẹ́yìn ọlílẹ̀ náà ní tọ́lágbọ́n ara síbẹ̀ díẹ̀ pẹ́ẹ́pẹ́ ní tí ẹjọ́ jẹ́gbẹ́ ò ní gbà tó lẹ́yìn fún òsì ní lẹ́yìn àbí ìmọ̀ máa bá ti lẹ́yìn ọmọ rẹ̀ jẹ́ tí ò tí ò ṣe pẹ́ẹ́pẹ́ yẹn ní rárá yìí àgbà ni ìkarọ̀ bí so ara ṣùgbọ́n náà kó sí tó ní irú àwọn bí irú inú ju àà tó dé bá ní pé òní náà àwọn

èyàn gbọ́dọ̀ lé mọ́ mọ́ pọ̀ áàlì èyàn gbọ́dọ̀ mọ́ bàí hàtì tó kí èyàn á kí èyàn sọ fọ́lọ́ ọba aláàfin wàdú akọ ti kìtáàbù náà lánàá tó bákan náà ni azabu àmì wọ́n rẹ̀ pàṣẹ ní lánàá náà sí ẹ̀mọ́ dìfẹ́ndì ẹjọ́ wa dìfẹ́ndì kùránà àti kọ́mọ pa kùránì ẹlẹ́ẹ̀kẹta nínú bí láti nà sí àti arọ́sọ́l anábì sallallahu alayhi wa alihi wa sallam akọ̀rọ̀ ṣe nà sí àti àbá ní ọ̀rọ̀ ti tànẹ́bì nǹkan bíi mẹ́rin márùn ló يعني papọ̀ ó sì هذه العبارة واني طاعته فيما أمر تصديقه فيما أخبر وجناب ما نوى عنه وزجر وأن لا يعبد الله إلا بما شرع واني طاعته فيما أمر طيب ده نعم طاعته فيما أمر هي يما تجاه النبي صلى الله عليه وآله وسلم نبي وباشا تبا قوى إن تنقلي نصيحة طاعته فيما أمر فأنا يبقى يلاجه كما هو بيه بيه كان هو بيه شيء ونجد بيه كبير ونجد àtàmú bóòlù náà bá aláàtútọ́ náà àtúnmínúnà bíbá àtàkìtàbí àtàkìrúnà bíbá so ìgbà náàbì bọ́ yẹ̀sẹ́bìí àtúntíyàwó fi jẹ́ ní àwàmìrì àwọn sọ̀hábà wọ́n ní yàtọ̀ nípa pé ìwúlújọ́rẹ̀ nínú ọ̀rọ̀ àyẹ́ láyé wa ní ìsìn àwọn àtọ́gbọ́gbọ́n tó yẹ́gbọ́n náà bí lọ sọ̀rọ̀ kìí ṣe wájì ìgbé ọlọ́run nìkan ló lè jẹ́ wájì ẹgbọ́rọ̀ tí ọ̀dẹ́ làgbẹ̀rẹ̀ torí gbọ́nà ọba ti ní àti ọmọ ọ̀há bá bí ẹ̀rọ̀sọ̀ ẹ tẹ̀lé lọ́ọ̀nù ti dẹ́tẹ́ ẹ jìṣẹ́ lánàá bí kódà obìnrin ẹ tẹ̀lé olùlù amẹ̀ mi kù nígbà tó lọ́wọ́ ní ìtẹ̀nẹ̀zá àtúnṣe ọlọ́run ẹ̀mọ́ gbèrè ọ̀rẹ́ وإلى الرسول أنا الله أتنبي كان أنت الله بك ما تليني الله ما جاك تسمي كما يطع الرسول غرب الله إتلا نبي نصيحة طاعته فيما أمر هو اللي يجري ينبع نبي بجو نسيح ها؟ إنتظر بمفوق بأفنا لكم ما فاذا اعطي الإله وأنت تظهر حبه هذا معان في القياس بديع

ẹ̀rí báyìí ní ìsìn ọmọ ní kí nìdí mo fi ń gbọ́ ẹ̀lẹ̀ àtúnyọ ọlọ́run kí nìdí tí mo ṣe ń ṣe báyìí pẹ̀lú bá náà ti ní báyìí ó tó yàn lẹ́yìn kan pé kí nìkan tí mo ń ṣe ìmọ̀ bẹ́ẹ̀ jọ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àná tó ń bá fẹ́ jọ lọ́wọ́ ẹ̀ńdà lọ́wọ́ ẹ̀jọ̀ mọ̀ ẹ̀ṣẹ́ ìṣù lè yẹn jọ kò sí pọ́blẹ́mù ará arúkẹ́ tàbí ń ara àwọn tẹ́fẹ́ jẹ oríṣiríṣi àwọn kátà yẹn jọ lé ibú ṣùgbọ́n tó fẹ́ jọ ànẹ́bì yóò mọ hàn nínú tètè ẹ̀ inú ọ̀rẹ́ tó wá fẹ́ kírun ẹ̀rí yóò yọ pápó jáde kí lóye tó ń ṣe báyìí ànẹ́bì á máa ṣe ni wọ́n fẹ́ ṣàbọ̀ àlá yóò fọkàn sí wọ́n ní kí ló dé lára ẹ̀sìn ṣe ni wọ́n ní pé á o ti rẹwà yìí àbó rẹwà yìí obìnrin ní ọ́ bójú ẹ̀ oníkílóye tó ṣe é pé kọ́ ṣòkòtò tí ẹ̀ ń bá ṣòkòtò jẹ́ báyìí bẹ́ẹ̀ ni pípa náà ní sọ́lọ́ bá ń sọ́lọ́ ní káṣọ wa mọ́ wọlé tó a tún wò fi ìlà àmà ṣé bá ní sùn kò tọ́ sí kò fi ìlà àkùbà kò gbé ẹni tí ò ní ṣàǹfààní pẹ̀lú ànábì òun ẹni tí ò bá gbàgbọ́ pẹ̀lú tó bá sọ fún un. sáré pé ráìsì yóò hù a máa ṣọ́ sí ráìsì ẹ̀ kó dàbà àbámà tẹ́lẹ̀ tó bá gbà gbọ́ ìyí òun súnmọ́ tò ṣùgbọ́n ìròyìn èyí tó ṣe pé yóò ṣẹlẹ̀ ń gbẹ̀yìn ayé láàrin táwọn bá ágbò rí à ń sọ fún àtìbà gbọ́dẹ̀ kan èyí tó àti gbogbo ẹ̀ lọ́pọ̀ apáta ìjọba kì í á mú èyí tó ti gbogbo ẹ̀ lórí bá lẹ́bí ní èmi ọlọ́run bá mi sọ̀rọ̀ mo sì ń jẹ́ fún yín nígbà tí àbọ̀ ẹgbẹ́ mọ̀ sórí ìlú fọ́ọ̀mù àdíjì náà ti tàṣíwájú ẹlẹ́ẹ̀kejì ó ní wọ̀ fún wọ̀ sọ́ọ́dínkù ẹ̀lmọ̀sùdùn sọ́ọ́dínkù ni pé òun yìí parọ́ mọ̀sùdùn ni pé wọ́n yìí parọ́ fún ní tọ́mọ̀ sọ fún òótọ́ ni wàhálà yà ní tọ̀sídínkù fi máa àpà èèyàn gbọ́dọ̀ bá wọn wà àròyìn tó máa fún wa ìyá ń bẹ́ẹ̀ nù sáré ìgbàdùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ bá wọn àròyìn tó máa fún wa àlùjẹ́ nà ń bẹ iná ń bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ gbá gbọ́dọ̀ ìròyìn tó bá fún wa ọlọ́run bá wà lórí àlàárà sí rẹ̀ yẹn gbọ́dọ̀ gbá gbọ́ nípa ìròyìn tí ó bá fún wa ànábì lọ sókè ruhan wa jasada nílẹ̀ tìsírà al-Mi'raj yẹn gbọ́dọ̀ gbá gbọ́ nípa ìròyìn tó bá fún wa ipe àwọn màláìkà ó sọ̀kalẹ̀ nílé yàtọ̀ kọ́dà fún ìrìtọ́ wá lò yẹn pé afbar ìntí ń bọ̀ náà máa ń sábà àyè tó lọ wájú náà máa ń fún yàn náà máa ń pè ní kábà nàbí ìntí ń bọ̀ náà máa ń pè bẹ́ẹ̀ nábàrù máa kábàrù máa ń kọ̀bùlá fún wọn nábàrù máa ń bà àdà ìntí ń bọ̀ wájú yóò fún àròyé ìntó ti lọ ló ṣe kí ni o yóò fún wa ní ìròyìn náà pa ẹ̀ ọlọ́wọ́ bá a lá túbọ̀ lé fún ní ìgbàgbọ́ sí kò sí tó sọ̀rọ̀ kèfèrí di kèfèrí bẹ̀rẹ̀ láti gbé a. ìwọ ń sọ fún wa pé egungun yìí wọ́n padà gbé ìdíje láíláí. ìwọ ń sọ fún wa pé ìyìn tá a bá ṣe táà bá mú wa sílẹ̀ yóò mú wa sílẹ̀ òkè ìfìyàmù ìjọ ìjọ òkè ìfìyàmù ọ̀yàkùnlú nà mẹ́ta àádọ́ wàádùú ẹ̀kọ́ tó ń sọ ṣùgbọ́n wọ́n tó jẹ́ mùsùlùmí tọ̀sílẹ̀ kò hó fíìmà àkùbà bákan náà ìkẹ́ ìtẹ́nu òṣì náà bù máa nà ánú wọ́nzẹ́jẹ̀ tánà ìbá ti sọ pé ẹmọ́débí nǹkan ẹmọ́débẹ̀ fi lè jù kò sí tó kópa àrùn báwọn èèyàn kíákíá ju pé káyọ̀ ní ẹmọ́débẹ̀ kẹ́ẹ̀sì òbí ó bọ̀ olóòbá gbé ànábì sallallahu alaihi wasallam ń gbé ẹwọ́ ìdí má ní ẹsẹ̀ ẹjọ́ o ìdí má ní ẹmọ́ débẹ̀ ẹmọ́ débẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti bèèrè innama ahlaka alladhina min qablikum kathratu masailihim wa ikhtilafu ala anbiya'ihim in tó pa àwọn ẹni wájú rẹ òun ni ìbéèrè àbèjì tí ẹwà wọn bá ní ìsọ̀rọ̀ yìí in tó kó bá wọn ó ní ìbéèrè àbí ọlọ́wọ́n bá àlá ó ní ẹ̀pà màlúù àbí wọ́n ní àwọn ìwé ìwé wọ́n ní ìwé ìwé lẹ́yìn ìgbà tó ṣe ojúwé ẹ̀ fún wọn wọ́n ti lára òjì ìtò fún wa ní irú kọ́lọ̀ wọ́n tún kọ́ bẹ́ẹ̀ wọ́n tún ṣùgbọ́n nígbà tí yẹn bá ń bèèrè náà kí kádàrá ọlọ́run bá lè ṣe é ṣe ni o ìbéèrè àgbègbè nígbà tí yóò lọ la ọ̀nà bẹ́ẹ̀ lórí ìdù kó bá ọdún bèèrè bẹ́ẹ̀ màálù tí wọ́n máa rí wọ́n nílì láti tíráàpù ìtọ́bẹ̀ tó dìde kọ́ńtì gẹ́gẹ́ tó rí nígbà tí wọ́n bèèrè ṣùgbọ́n tó ń kọ́ lọ́wọ́ bá fẹ́ ta àwọn tó ní màálù yìí owó ńlá sí lọ́ra ẹ̀kejì ẹ̀wọ̀n ní ìlú yìí kó má jàbárí wọ́n ti bàrí pé kó má jàbárí náà kẹ́ ti lù wọ́n pa àwọn bèrè àwọn ìkọ̀ tìlú náà ẹ̀mí àbù pé ṣàyọ́ náà ti ta àbù wọ́n pa àwọn èèyàn ọlọ́run bá là wọ́n bẹ̀ fún ọlọ́pọ̀lọ́ yẹn ó ṣe kéré nígbà tọ́lọ́ bá parí láti ẹgbẹ́ báyìí ló ṣe ìtẹ́bi wo ya ayé ọ̀sán àwa tọ́mọ́sọ pé èèwọ̀ nìkan pàápàá láti máa nẹ́bi ìwéde bẹ́ẹ̀ ah, nínú ẹ̀ ní máa ń fìyà nínú ẹ̀ o ní pé kí ìmọ̀ bèrè àgbègbè ńlá wá ní ìsìn ọlọ́run bá Allah ó yọjú sí dáadáa ó sì kórìíra ìmọ̀ ìyàpá ẹ̀ tó bá sọ pé nǹkan ò da tó béèyàn pàápàá tánítà ló sọ pé kò da tánàdà sí ó ti tú ẹlẹ́rìí ó ti tú ẹdín náà pé ìdí sì lẹ́sẹ̀ kí ni pé ànábì sọmọ máa lò sọ́dọ̀ mọ̀ ṣe kódà bẹ́yìn bá rí pé nǹkan yẹn ìjà kò lóye wàá tó fi mẹ́ta وتصديقه فيما أفضل واجتناب ما نهى عنه وزجر وألا يعبد الله إلا بما شرع ẹ̀ẹ́dì tí gbọ́dọ̀ sí lọ́n pẹ̀lú ìgbẹ̀ta àti tọ́lá ní bá ṣàlàyé eléyìí ni ìdínà àtìkò wà ṣe ń pẹ́ tó bá ti rí láì lọ́pọlọ yọ́kù bá rẹ̀ ọpọlọ ti ẹnìkan kọ́ ó bá rí láì lọ́pọlọ ẹnu mí náà ṣe ń pẹ́ tó bá tẹ̀lé ní tó pè é ìrọ́mẹ̀tẹ̀ abíṣẹ́kì ìtàn ọ̀sẹ̀ bí òkè àbáwọn ọmọ ìgbẹ́rẹ́ sọ̀rọ̀ wọ́n ní bá a ti ní ká máa kọ́ àwọn àfa wa ní òmí ìgbé káwọn àfa wa ṣe nǹkan ká má lè dùn wọn ìjọ kan dá ní pé bóòlù ti bèrè ẹ̀kọ́ pé a pọ̀ lórí ìgbóyà adébí àárín bàtà òṣùwọ̀n máa ń kọ́ ti tó bí ẹ̀kọ́ sí iná ẹ̀ẹ́dẹ̀kùn kí ń bẹ́ẹ̀ ṣe fún wọn pé gẹ́gẹ́ bá ti mọ̀ yìí kọ́lọ́ bá aṣọ yín lórí dáadáa ẹ̀ ní ṣe lálẹ́ ìṣòro yóò wù mí tó dáhùn yẹn bá bí àti pé kọ́kà mi lè balẹ̀ ìrí ìgbà ń dáa kó làmì ha ọ̀tún mọ̀ yín ná olówó ná ẹ̀hẹ́ wọ̀n náà àlàmà áhùn wọ́n sọ̀rọ̀ àti ọ̀nà fún àlẹ́ yá nínú ẹ̀ṣẹ̀ àyè kébì náà tẹ̀ mí mọ̀ pé jẹ́ òun pé ìfẹ́ ẹ̀kọ́ anáàdìgá mọ̀ àbọ̀wọ̀ àwọ̀ òun tó àbá rí ó lọ fẹ́ lọ wò tó bá ti dínú sọ á ah, ìgbò òfin lọ́ra ìjọ lè náà pè ní ẹ̀jẹ̀ ṣùgbọ́n àbá ẹwọ ẹ̀yìn náà ní ẹwọ tẹ̀sí ní ìsìn àbí ẹgbẹ́ ìjẹ́ tó lọ bá ní alọ́bá àbá àtàfẹ́kọ̀ọ́ rẹ̀ ti wọn bàtà wá débẹ̀ òtò ní máa ṣe láà sọ̀rọ̀ ṣùgbọ́n bàtà wọn yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹnìkan sọ pé à ń sọ fún yín a ń sọ fún yín kò sì fẹ́ ìwọ́n fi ń gbọ̀n lórí ìjókòó ẹni yìí ẹgbẹ́ bí wọ́n ń kán dáadáa bí wọ́n ẹni inú ti gbọ́dọ̀ mọ́gbò tó ibi tó wà láti ní èṣù kúrò èṣù yóò wá lo èèyàn kan kó lè jẹ́ pé hétrẹ́ẹ̀dì bó ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní ìjọ ògbótọ́ wà lọ́wọ́ wà lọ́nà méjì ẹni tó wá lóun wá sóòtọ́ òun dáwà láàlẹ́ wọ́n tó wá sùn tọ́gbọ́nà nílẹ̀ gbà nítorí má náà rẹ̀ a ń sọ fún yín ẹ̀ẹ́kó ẹ̀ẹ́kó irú kiri tẹ́ ń ṣe yìí ó tọ́rọ̀ ní sọ ṣùgbọ́n bó ṣe tọ́rọ̀ ẹ̀ lẹ́yìn rẹ̀ bá wọn wá di ámì ó bá tiẹ̀ kókó bèrè pé kí ni mùsálẹ̀dì àti pé mùsíáyìn jìrè mọ́tí ọmú sí àti pé tó ń sọ ilé sáwọn àbá àpamọ́ pọ̀lẹ́ lórí tó ń sọ pé

àfáàyè lẹ́yìn ìgbà náà ló fi ọ̀rọ̀ títí tèmi sọ ló padà fún nínú pé èṣù ti fẹ́ lò láti sọ àwọn ọ̀rọ̀ yìí ìjọ tẹ́lò èmi àti ẹ kí ló jẹ́ lọ́dọ̀ àpapọ̀ ìjọ padà jáde ní dúdú kò sí mánà ìsìláàmù gbẹ̀fọ́ ìsìláàmù gbẹ̀fọ́ kódà wọ́n bá ń lò lọ eléyìí ni ìgbà táwọn èèyàn ní tó jẹ́ pé ọmọ kékeré àtàgbàlagbà àwọn ọba tí ní ìdìbọ́rọ̀ ẹ̀sìn lọ́wọ́ òkú mọ́ bọ̀ ìjà tó ti ní ọba àlẹ́kà ilẹ̀ ìgbàlábù sí kí ni nǹkan tó wù ẹ̀ gẹ́gẹ́ tó fi ṣe correction tó bá bí kí ni ìgbà tó ṣe correction ẹ máa ń kẹ́ni táwọn correct lè bá àgbọ̀ ìjọ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kẹ́yìn ní wọ́n bá àgbọ̀ òní balada tó yìí abẹ́mọ̀ tó máa dára wà ní ọ pèèyàn kó lè bá àgbọ̀ ni ó ní kó nígbà táwọn èèyàn ń ta sóòdù alìmáìdá láyé láyé àwọn ọ̀pẹ̀ tí wọ́n ní ayé lẹ́bí na amánú aláìkún àmúsọ́kùn láyé burúkú mọ́ tọ́lá ilá tẹ́lẹ̀ ìjù ilẹ̀ láyé ọjọ́ ọkùn jẹ́ mìíràn tẹ́yìn bí ó kúrò wà fún tuntun àná ẹ̀yìn èèyàn ẹ̀yìn mùsùlùmí ẹ̀mójútó ara yìí ká ẹni tí ọ̀bá gbọ́ kó mọ́ òkú mọ́ gbogbo yín padà wá sọ́dọ̀ mi ti dájọ́ láàrin Abubakar ni mò ń gbọ́ tẹ́ǹsọ yìí bí pẹ́ ń wò pé ká má lọ ṣe jihadi má bí pẹ́ ń sọ pé ká má lọ pè yàn má ẹjẹ́ ń sọ fún yìí èmi bá nàbì gbé ìtànàbì sì sọ òun ni pé lẹ́yìn sọ ọba gbìyànjú tí wọn bá gbọ́. àdúgbò ọ̀la náà ti gbìyànjú tó ànábì ó tún gbìyànjú gbìyànjú gbìyànjú lórí ẹ̀gbọ́n bàbá ẹ̀ torí ìgbìyànjú tí ẹ̀ ṣe. kúlá ìlà ìlà lọ kẹ́lìmọ̀ táǹtì òháàjù lákà bí i ha yóò mọ̀ ìpìyà dákùn sọ tí ẹ̀ kan sọ sọ ṣùgbọ́n tọ́lọ́ ọba aláwọ̀ bá ti kọ pé yóò sọ̀rọ̀ náà ọ̀lọ́kọ́dẹ́ àìlèmítúbi ànàdínà muhammadin من خير أديان البرية دينا لولا الملامة وانتساب مثابة لو أجلتني تبعا لدينك سمعا لدينك دينا كما táwọn èèyàn sọ ń pè pé òun sì gbọ́ wọn bá làbújá ní pé òun náà wọ́n wò wá wọ́n wò ká ah, ṣùgbọ́n Muhammad mo mọ̀ ẹ̀ lọ́nà ṣùgbọ́n àwọn àjọ mi yóò padà máa ń sọ pé mo sí bàbá mi lẹ̀ ọ̀rọ̀ ṣe la hawla wala quwwata illa billah anábì tó gbìyànjú kó jẹ́ pé kò dáa ní wọná anábì tó fọwọ́ ra lára alásáhẹ̀ ṣùgbọ́n náà ń gbọ́ òjá náà bí fọwọ́ ra bìkan lára ẹ̀ tó jẹ́ pé anábì ní tí ó ṣe gidi tí ó jẹ́ yóò ti mọ̀ gbóná níbi lọ́pọ̀lọ́ kó ṣe yìí ṣùgbọ́n tẹ́lẹ̀ bí fẹ́ lójú okú ẹni ẹni tí kò sì gbá tí èyí máa ń ṣe nìyẹn láyé jìnnì máa ń nà fún ṣe kọ́ọ̀kì ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ti jẹ́ pé torí pé ìjìyàn dáadáa torí pé mo jìyàn mú torí pé mi ò wúlò àbí torí pé mi ní ẹgbẹ́ pé mi lówó láàrin ẹ má jẹ́ kó jẹ́ ẹni wàá sọ ní ìyọ̀tọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ tirẹ̀ ẹ má fojú wèmí òun lájú mọ́ sọ fún yàn pé sọ́rí ọ̀rọ̀ tèmi ní kò kọ́ ó ẹ̀rọ yìí ní kò hẹ́ẹ̀tì másìkò tàbí ìdáná bí fún ọ̀gbọ́dọ̀ kọ́ tọ́ ọ bá ti kọ́ ìdínà ni ó bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب tó bá ti fi nǹkan súnà iṣẹ́ yẹn gbọ́dọ̀ máa ní ní pé kó orí ṣe ẹ̀rù ẹ dẹ́kun torí ọlọ́run ẹ má bú súnà nítorí báwọn ọmọ yín wọ́n ti jẹ́ ọ̀dà tí ẹ bá hẹ́jì èèyàn kí ẹ má hẹ́jì súnà máa lára èèyàn ọmọ ẹ̀ ọ̀dẹ̀ súnà ẹ̀ àti ẹ̀jẹ̀ kí ẹ̀ láìsí rárá o èèyàn mọ̀ fẹ́ràn súnà tó bá nàbì nìyí nínú nà sí àtẹ̀lé ṣe bá nàbì orí pé ẹ fẹ́ràn súnà tó àtúnwò fìmà ámà kò tó fẹ́ kó fìmà áfẹ́. واجتناب ما نهى عنه وزجر نقاري وألا يعبد الله إلا بما شاء ẹ gbọ́dọ̀ sí ọlọ́run ọba àti pẹ̀lú tí àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là bá mú wa kò sí bí ẹni yẹn ṣe lè ṣáàpù tóbi dáadọ́ lọ́ni kò sí bẹ́ẹ̀ ni yẹn ṣe lè mú lẹ́nu tó kò sí bẹ́ẹ̀ ni yẹn ṣe lè kẹ̀kẹ́ tó nípa ìmọ̀ ẹ gbọ́dọ̀ gba kankan lẹ́nu ẹ̀ ti sin náà bá àdìsọ́là bá fún ẹ̀mú sẹ́mẹ̀ lọ́dọ̀ ẹgbẹ́ ìyẹn mo fẹ́ sàlàyé fún onípadà lọ tábà tó bá ṣe súyà ilé rúdì ẹ̀ẹ́bì púpọ̀ wọn náà of course tọba ara wà fún àmì ìyẹn tó gbé bí kéèyàn iṣẹ́ kàlàbá ní ma ṣe kan ní ìtò kàpọ̀ ní kó o fẹ́ benefit kì í kó o fẹ́ challenge ní ọ̀bẹ̀rẹ̀ ẹgbẹ́ ti sùn ṣé kàlàbá ní kí òun bá kà pé ẹgbẹ́ kan àti ìwé jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ ẹ jọ ẹ sànù mi mí náà fẹ́ mọ ẹ̀rí ló ìsìn náà sọ́yà gbọ́dọ̀ bá bí torí báwọn ní ilé ọ̀hún àgbẹ̀lú قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة tó bí ẹ̀ bá lọ́fà bí wọn kò ní bí màlẹ́ ni inú àǹfààní ẹ̀ máa ń ṣe lọ́dọ̀ ẹni bí ń tẹ́ ẹ ṣe olóyè pé yìí fẹ́ ti ṣeré òun ẹgbọ́ lẹ́ẹ̀kan tó o bá ti fẹ́ ni bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló dé tí wọ́n gbé sókè mùkọ́lì ìgbọ́sá ìdá ṣùgbọ́n wọn ti kọjá mọ́ lead lásìkò yìí ọgbọ́n lọ́dẹ béèrè kí ló dé wọn wá sọ fún ọ fún ọ bóyá wọn báyìí nìyí ẹ̀hẹ́n lẹ́yìn yẹn ẹ̀sán wọn máa rọrùn fún wa sí. tó o nínú èyí tó tún wá kàtà nábì bí o ní azabu àná ìyẹn tó wọn ń dìfẹ́ndà nábì ìyẹn máa ń dìfẹ́ndà nábì tábà ń bú ànábì ìyẹn gbọdọ̀ lè dìfẹ́ndà tábà ń sọ ní tí ọkọ̀ rẹ̀ ti fa ànábì ìyẹn gbọdọ̀ lè dìfẹ́ndà ẹ̀yìn jẹ́ lásìkò yìí ní ìsìn nínú ẹni tábí yí ìgbìlẹ̀ ayé ànábì àwọn yẹn tuntun kù bẹ́ẹ̀ bọ́ so yẹn gbọ́dọ̀ wá mẹ́jọ́ wà dìfẹ́ndì ànábì náà gbọ́dọ̀ mẹ́jọ́ bí dìfẹ́ndì ànábì àdàpọ̀ àìlú so nípa yẹn tí wọ́n dìfẹ́ndì rẹ̀ nínú ọ̀rẹ́ yẹn ń bú ànábì orí náà bú àwọn sọ̀hábà rẹ̀ ẹni wá ti ń bú àwọn sọ̀hábà ń sọ náà torí pé tí yẹn bá ti àwọn àwọn èdè yẹn orúkọ táwọn ṣíà tí wọ́n ń pè Abubakar ń pè Umar tán gbogbo àwọn faraba nígbà tẹ́ bá sọ fáwọn ẹbí wà successful tún ẹ gbọ́dọ̀ lé defend defense fún àdẹ́bì nínú bí yẹn ṣe nà sí àpò kan gbé wà ní so àzọ́pù àgbò wọ́n lè ṣe ọmọ defend ànábì láyé ànábì tí ìjọba fẹ́ ṣe ànábì tó fẹ́ ṣe èèyàn àwọn èèyàn máa prefer bóyá pé indúbẹ́sà ànábì kó dọ́ọ̀bù táwọn èyí tí ó ṣe wọ́n ẹ̀ kó tó wá kù gẹ́gẹ́ àpèjúwe ẹ̀ẹ́dì tí wọ́n mọ̀ sórí bí ábì àdìsá òkú ànábì ìfowópamọ́ fira àmì rọ́pò rẹ̀ tí wọ́n fẹ́ ṣe é lábúkú wá ṣe mí tí ọba tó wọ́n tẹ́mi ọba tó mo tó fi bàbá mi àti àmì yẹn kéde òfin rọ́pò kò sí àwọn ilé ìwòsàn lẹ́nu lásán bí ábì àǹtá wọ́n òmù láti wá jẹ́ kó demonstrate rẹ̀ abubakar radiyallahu anhu òun àtànẹ́bì sallallahu alaihi wa sallam wọ́n lọ láti mẹ́kà sí mẹ́dínà wọ́n dé ibi ihò tí wọ́n tapamọ́ sí orògbó ìwà nìyẹn abubakar ní ànẹ́bì má sì wọlé jẹ́ mi kọ́kọ́ wọlé tábùú bá ń bẹ ń bẹ ló kọ́kọ́ ṣe bọ́ọ̀lù máa ń ni fílẹ̀ nígbà tó wọ bẹ̀ tán ibi táwọn bá kiri gbé ẹsẹ̀ sí àtẹ́jọ́ wà nù bẹ́ẹ̀ bóyá kéèké àbí nǹkan ló ó sì ń sá àbúbákì jẹ àbákìrì tó parọ́ sókè ojú rẹ̀ wá pọ́ ibẹ̀ lànà ní sallallahu alaihi wasallam àlọ́sí tó ti sàgbọ́ àbọ̀ lọ́wọ́ bá ti yọ òkú kí ni oró yìí kú. wọ́n rẹ́ni pé ṣé káwọn kò sí problem ọlọ́ni wà láyà rọ̀ bú bí àǹfùsí àdínàfẹ́ báwọn sọ àbàṣírí ni ìrùsọ́rọ̀ ti tọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ní ṣe é ráwọn mùsùlùmí o máa ká nàlẹ́ àárẹ̀ màdínà tí a yẹ sàkálà fún àròsóòlì dáhùn wọ̀lá yẹ pọ̀ búbi àǹfọ̀sùn ànáfù tí ikú bá fẹ́ pa wọ́n tí ikú bá fẹ́ pa ànábì ìyìn tí ó pa wọ́n yẹn tó bá ẹnu tí ikú bá fẹ́ pa ànábì tí ò fẹ́ pa wọn wọ́n pèsè pé pa wọn ni ikú yẹn sọ̀kalẹ̀ lé lórí. wọ̀nyí ti rúnà àlàáfíà wọ́n wá transfer ẹ̀gbẹ́ wọn tó padà gbé lọ́dọ̀ àwọn ọmọ ìyá wọn lórí báwọn sàhábà ti rí sanabi sọlọ àìsàn sòyẹ́ mi fẹ́ kí ẹ bá bá ànábì lẹ́nu tí èyí dámánigbé yẹn ń dìtẹ́ǹdì ànábì yẹn ti gbà lọ ṣèyí lè yóò jẹ ẹ jẹ láwọn sàhábà lójú ogun àbúbákìrì náà lójú òrìn yẹn náà yá fún mi wọn lórí ìrìn yẹn lórí iwájú ànábì yóò tó rìn lẹ́yìn ànábì sọlọ àìsàn ìgbé tábúrú yẹn bá ń bọ̀ wájú kó pàdé òun tó ẹgbẹ́ yìí ni kò ní báwọn ènìyàn ti rí tánàbí kẹ́nìkan adé ọmọ ọmọ so àdínù nà ṣe ha nínú ọ̀nà pípé èèyàn dìfẹ́ǹdì ànábì lásìkò ní kẹ́hìn dìfẹ́ǹdì Buhari ẹnubá na àbọ̀ Buhari jọ ajé sáré torí pé nọ́mà ilé wó Buhari báyìí gbogbo ọ̀rọ̀ ànábì tó tẹ̀lé lẹ́fẹ́ wò èyí tá a lọ sọ̀hẹ́ àwọn ẹ̀yẹn náà sì mà wọn àtàtì Muslim torí pé wọ́n mọ̀ pé Buhari náà ló ti gbé ní o òun náà lọ́kọ́ mùsùlùmù dé o mùsùlùmù owó Buhari wo bá ènìyàn lọ́wọ́ ó ti kí ó náà iná ló lóò lè ó ti kí ó kàn kí ó ó ti gùn ṣùgbọ́n kí ẹ sọ pé kí ó mọ̀ sábà ọ̀tọ́lọ́ ọmọ tó kúrú pẹ̀ yọ títí Buhari nípa àkókò jẹ́ ìmọ̀nà ó náà láwọn fún ìṣubú díẹ̀ ó kí ó lè mọ́nà tó wákàtí kan Bukhari ẹyẹ bá ti fẹ́ máa tà sí Bukhari gẹ́gẹ́ bá nǹkan tuntun èyí gbọ́dọ̀ lè fẹ́ nìkan ṣe bí Nàìjíríà rẹ̀ ní gbogbo ilé ààrẹ ìdífẹ́ǹdì Bukhari náà ti wọn lọ. torí pé ní ẹ̀yẹ bá ti fẹ́ dìfẹ́ǹdì rẹ̀ rẹ̀ wọ́n dìfẹ́ǹdì kíra rẹ̀ ní ẹ̀ka wọn lọ́wọ́ ṣe bá pọ́jú. ẹ̀yìn kan gbé ìṣèdíkèṣe lárúbáwá nígbà wo ni ìjẹ́lọ́báwá dẹ́kun Salman Fadi Bilal Doroba síbà yìí gbogbo ilé ayé ló pé sọ́dọ̀ ànẹ́bí báyìí Zaidi Bahariza Áfíríkà yìí kílẹ̀ tó bẹ̀ sọ sọ ẹ bá ti mú Áfíríkà ẹ ti mú Europe sọ̀háìbù rome títí báyìí ìkọ́rọ̀ mi ẹ̀ẹ́dẹ̀ tó mú dání ẹ̀ẹ́ Persia àwọn oyin sẹ́ńtẹ́rì sáré àwọn hindi ti di ń wá lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n ti gba yámẹ́lì wá kí ló tún ìtọ́jẹ́lẹ̀ ayé máa ń kò sí amẹ́ríkà ń bọ̀. so ìmọ̀jẹ̀ lárúbáwá yéjú lẹ́bí mẹ́sì dìfẹ́ǹsì ọ̀rọ̀ ànẹ́bì ní ìsìn ìrọ̀gbẹ́ ìdìfẹ́ǹsì ànẹ́bì ó yẹ pé tíra rẹ̀ ìṣòkò kọ tíra rẹ̀ ó yẹ pé kò ṣe wá àti káwọn nwere ọmọ fún èèyàn lè dídí sí ibi tá a sọ nínú ni ọ̀rọ̀ Buhari ni a ṣàlàyé nípa Buhari bẹ́ẹ̀ àwọn ọba àdó kí ni jẹ́ ìtànẹ́bí sọ̀lọ̀ mọ́ àwọn àyẹ̀wò àlùsọ̀lẹ̀. bẹ́ẹ̀ mùsùlùmí mùsùlùmí àwọn àìmọ̀ méjì ni wọ́n. àìmọ̀ rẹ̀ kí ni o ẹ̀yà wà lè kí o jámù ìmà ṣùgbọ́n àwọn àkàn ní àmì sẹ́gbà àgbàtí tẹ̀síwájú kó lẹ́gbọ́ àbá ní ẹmọ ìlú ibi àìmà jámù ọmọ ṣùgbọ́n yà correct ọmọtù jámù ti ẹ̀ ní kí ni o umamu ọ̀bẹ umama tó bá wá láyé lẹ́tù tó ti bá ní ìsìn àmà ìmà jámù ti ẹ̀ oníkí ni o

so àwọn àbáà ló say, in ṣe nídìí ìjọ wọ́n àbáà ló kúdùwà ó má bí máa ná kúdùwà wọ́n ní ìmá bí máa ná kúdùwà aṣáájú dàmú so nígbà míì náà ó mà náà lè wá ní kí ni ó àìmà eléyìí ṣe ń sọ sẹ́yìn ní àfádànà bí hàdà máàná جزاه الله كل خير لكن أصلا يكون أئمة جمع ليش إمام وأمة أن يكون جمع ليش إمام سبحان الله أمة so bọ́lọ̀ tí bọ́ bá na ní Ibrahim kúdùwà ìnà Ibrahim kánà ogun wá ní àwọn obìnrin ń pè àìmọ̀ méjì alákọ̀ọ́kọ́ náà àìmọ̀ àwọn àfáà àwọn ìrẹ̀mẹ́ torí pé ọba tó wájà àìmọ̀ di àìmọ̀ so na àìmọ̀ àwọn tí wọ́n ti tí wọ́n gbé òfin ọlọ́run ọba ró ṣẹ́rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà very sensitive gbogbo ẹjọ́ bá jẹ́ olórí mùsùlùmí tòótọ́ representative ọlọ́run tá a gbọ́dọ̀ mọ òun kọ́ sí i. àwọn náà wá execute òfin ọlọ́run àbáǹtì ìdáwọn ilé ìṣẹ́jú tó dára pé ìtọ́nà bá wí rèé ìtọ́nà ní sàlàyé rèé ẹni tí ó jẹ́ káwọn èèyàn máa ṣe é òun náà làwọn olórí àwọn àfáà tó máa fẹ́ pẹ́ta lọ́wọ́ wà important jù àwọn àfáà yìí tó lórí ọmọ فإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوه ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منه أو àti àwọn olórí ṣùgbọ́n nígbà ìwúlò àwọn tọrọ kan àwọn ọ̀rọ̀ kan àwọn àfáà ọlọ́run ṣàlàyé àwọn àfáàdì so àwọn gẹ́gẹ́ lórí àwọn náà lè sọ pé báyìí nígbà tí bíbí àbá fẹ́ spread náà àwọn olórí náà lọ́nà tó spread àtàwọn àfáàdì bídí àmọ̀lídì tó ti wá di kò síbi tí ò dé bídí àmọ̀lídì àwọn fàtìmíyà gbogbo mọ́ṣáláṣí náà púpọ̀ sọ ọ́ ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn fàtìmíyà náà ṣe ìyá rẹ̀ ní egypt ń náà tó kò sí gbogbo ìgbọ̀dọ̀ máa ń ṣe ẹ̀ṣẹ̀ yára ni wọ́n fún lẹ́nu gbogbo ìgbọ̀dọ̀ máa ń ṣe mọ̀lídì ọyẹ́ lọ ẹ̀dùn ìṣe níbi bẹ́yàn fẹ́ púpọ̀ ní èkó ní ìdíkà jàpùjúwe tí aago mẹ́fà amẹ́jọ alẹ́ bá ti ń gbọ́dọ̀ jáde tó ń gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀ gbọ́dọ̀ jáde jàpùjúwe níbi wọ́n ní a máa fi òun mọ́sálásí ọmọ tó máa bí ọlọ́run ọba bó sábà fún gbogbo ìdílé ilẹ̀ ọmọ tó máa bí lásìkò yìí tí kí ní ọba kó lè bọ́dún kan àbá ọmọ tó jẹ́ ẹ̀ tán wọ́n lè rò pé kò sí ìjàmọ́ kíkínà bọ́ mẹ́ta jìnà sí. àbíkẹ́ lọ ní ìwọ ayọ̀ jìnà díẹ̀ jáde náà sí yẹ. gbàtà àkókò jìnà sọ́lọ̀ náà ní gbogbo àsìkò tí covid wà ń tà sóòrò alẹ́ ìjọba sílé káwọn kí o ẹ̀rọ bá ti bẹ̀rẹ̀ fìtínà sí. sọ irú bẹ́ẹ̀ tí ìjọba ti ń pẹ́ wàhálà bí wọ́n dákò áàmì wọn àdákò áàmì ọlọ́run ọba ló mú ìmọ̀ màánà ìdúró nígbà táwọn olórí àwọn àbá ń gbẹ̀yìn torí ìjìyà wọ́n wọ́ ìkánú àwọn àfa láti ìlú rẹ̀ wọ́n chéyì rẹ̀ dé wọ́n wọ orí ọjọ́ ní wọ́n ọ̀bọ̀ náà ló kù lórí gbólóhùn ló sọ pé kọ́ra nà ló kù. ìjìyà tí ìmọ̀ màmá ti lọ ló jẹ olólò ẹ̀. ṣùgbọ́n iná ìmọ̀ màmá rẹ̀ tó ń nà aṣíwájú dáadáa ní àdínkù ti ní pé tíyẹn bá dúró ọlọ́run ó ràn lọ́wọ́ khalifa bíi mẹ́ta ló kù ọlọ́run tó wá padà wá dá eh, ṣọ́ọ̀ṣù pẹ̀lú mùtàwákẹ́ alàwò tọ́lọ̀ ọba aláàjọ aká owó ìpínlẹ̀ ẹ̀rẹ́ lórí rẹ̀ ẹ̀yíkàlùkù wà á nìtẹ̀ káàdì wà ní káàdì àwọn èèyàn gbogbo èèyàn kó dàbọ̀ èèyàn bá mọ̀ pé kí ní ẹ̀ ò tọ́ wọ́n sì máa gbà á àyèmọ̀ ẹ̀wà rẹ̀ jẹ́ ìbàjẹ́ àyèmọ̀ ẹlẹ́gẹ́lẹ́wà ọ̀rọ̀ tí ń kọ́ àwa táwọn òsínú àyèmọ̀ àá ní wọ́n sọ pé kí ni káwà ṣe fún ẹ̀yìn àyínmà méjì alákọ̀ọ́bá aláwọ̀ àfáàní tí ó ìlànà àfáàsì ni àfáà bàbá ọba òní onye tó báyìí àwọn ìtòdò ààbì ń bẹ lẹ́yìn àwọn ẹni yìí wájú lẹ́sẹ̀ gbọ́ pẹ̀lẹ́rì wọ́n ti ka tíra bíṣù nàrí sí ó ti yé wọn torí pé àwọn náà ń kó wọn nínú ilé mu torí ìdí àǹfààní kan náà súnmọ́ ọgbẹ́ ilé kó wá kó àwọn ọmọ inú ilé ẹ̀yin ọmọ wà bá àwọn ẹ̀sìn máa wà bá mi tẹ́ ẹ̀ bá ti mọ sùúrù bàtà sílẹ̀ ẹ̀yìn ẹ̀rọ gbìyànjú wa lè yí. àwọn ọmọ àwọn àbáyé ẹ̀fẹ́ lọ́ta inú ilé wọn náà ti mọ́ lọ lè kọ́ wọn àwọn àmọ̀ kọ́ wọn láti ìgbà yẹn. o wa ń rinlẹ̀ látara bẹ́ẹ̀ wọn ti ní ojú olórí ó bẹ̀rẹ̀ sí ní da ọgbọ òlu ẹ̀yà ọgbọ yẹn wọn tó kọ̀ ṣùgbọ́n ká kó olórí títí wọn níta fẹ́sọ̀ pé àwọn náà jáfa gidi àwọn afẹ́ẹ̀sì báwo la ti gbọdọ̀ bá wọn gbé alákòóni àgbọdọ̀ fẹ́ràn ìjọba fẹ́ràn ṣẹ́rí ọ̀lọ́rì ìfẹ́ omi sọ́rì báyìí ti délẹ̀ ìfẹ́ ní máa ń jẹ́ èèyàn rí dáadáa tó pé yẹn ìfẹ́ ní máa ń jẹ́ èèyàn rá burúkú náà tó gbé ẹmọ́ ṣe lé yìí ẹlòmíwò yẹ ìfò láìsẹ̀ tó ń pè nísìnyí ní bí gbogbo ayé dé nísìnyí àwọn àkọwà dákúndé báyìí dárúkọ wọn ẹlú ní òsì bẹ́ẹ̀ lè ta ayé ládàá bí fí gbogbo àti fẹ́ sáì ní tí mo dárúkọ ẹni ẹ ládàá tó bá rẹ̀ yẹn ní lọ́kọ́ tí wàá ṣe ìgbọ́n ni wàá lò ibi tó dé nìyí ìfẹ́ torítọ́ lọ́wọ́ ṣe ń dápẹ́ níbẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run torítọ́ lọ́wọ́ lọ́ọ́ ṣe máa bá a ṣe ọ̀rọ̀ ọ̀sìn ní báyẹn ṣe bí jíjẹ ìṣú bá ṣe pọ̀ tó lọ́dọ̀ ibi tó ọba ṣe mọ́ oná tó yẹ pé ìṣúlẹ̀ lè jẹ́ gbogbo lé ayé ìjẹrẹ wọn kò bá alẹ́kọ̀bù agbọ̀dọ̀ fẹ́ràn àwọn afẹ́ẹ̀sì kápẹ́ àwọn afọ́bà tí wọ́n ti mọ̀ ní fáwọn èèyàn ẹ̀kejì المعاون والمساعدة على نشر دعوته المعاون والمساعدة على نشر دعوته ká ràn lọ́wọ́ láti spread dáwà yìí káà nígbà tó pọ̀ rẹ̀. ìwọ bá jẹ́ ẹni tí ìmọ̀ tó ń kọ́ ẹ bá ṣe láǹfààní ọ́ sí bí wàá látara bẹ́ẹ̀ mo wá nímọ̀ pé oríṣàbá nìkan ló ràn lọ́wọ́ ìwọ náà yìí ṣe mí láǹfààní ẹ̀yìn ẹ̀ gbọ́. ẹ̀yìn bá gbọ́ tó bá ti ń lò àbọ̀ ọgbà ládà ẹ bẹ̀ ìwọ tí wọ́n náà fún yàn náà gbàládá ẹ̀ àdádọ̀ alẹ́lẹ́rí kí ẹ ràn án lọ́wọ́ nínú nà sí àníyàn tí ẹ máa fẹ́ràn èèyàn yóò sọ fún ah, bá àbára àjàlá báyìí kò kí ìtàn bákan náà àdọ́bù ànhùn fi sọ̀hẹ́ àdọ́bù ànhùn ẹgbẹ́ àti ẹlòmíì nítorí pé o ti fẹ́ràn èèyàn kan ọ̀hún wa máa sọ ohun tó kó sí ní àìdá nítorí pé wọ́n fẹ́ràn ẹ̀wọ̀n ọ̀dẹ̀ yìí lẹ́gbọ́ sọ ànábì ni ànábì ni ọ̀la ìdá ọ̀ ànábì ni kẹ́yìn ọ̀la ìdá èèyàn gbogbo èdè yẹn bá òkú gbà lé ayé èèyàn ni ó lóyún ọdún nínú ọyọ́rọ̀ sọdí ẹ bá ní ìfẹ́ tó ní sí yẹn òun náà ni òdíjú ó lè kó gbàgbàkúgbà

kì í ṣe pé fún kójà fún àtẹ̀mí torí pé yóò kúrò nípa ipò nífẹ̀ẹ́ ẹ̀sìn ọ̀nsorí àyàn padà jẹ́ dáwà ní mọ̀tò ọ̀nsorí yà wípé àwọn tiwa àwọn tiwa ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ sábẹ́ ẹ̀sìn tó kàn létí ìjọ náà jọ ọ̀dà wọ́n sọ̀rọ̀ torí pé mo bá ti díẹ̀ bá ti wú ẹ́ wú àwọn àfẹ́ẹ̀sì àwọn náà gbé dání ìtókù ẹ má jọ pé wèrè làwọn àfáà ẹ̀rọ pé lẹ́yìn bá gbaa yìí kí ló kù ẹ̀sìn ìwèrè lẹ́gbà nítorí ẹ̀yìn pé láti máa ń jà téèyàn bá bú sàhábà torí pé mo ṣe fún sàhábà ẹ̀sìn wa dandan ló fẹ́ bàjẹ́ mo ti sọ fún abáwọn náà gba ẹ̀sìn wa ó ti sọ pé kèfèrí ni wọ́n ẹni wọn lọ́dọ̀ nígbà tó ti di tá a máa ń gbọ́ pàápàá tí ò bá kọ̀ rẹ̀ ti gbà wọn ẹ̀mọ́ spread it. aka ayà kan fún ẹni sọ́ọ̀tù náà iná lẹ́gí ẹ̀gbọ́n náà ti ṣe àlùfàáṣẹ́tù ilẹ̀dí náà àmàlù. àwọn fẹ́ pé táwọn fẹ́ ni kí wàhálà kí bàjẹ́ sáà máa spread káàkiri. ṣe rí nínú ọ̀rọ̀ pé ní ẹni fẹ́ǹtì nínú àǹfààní tó wà ń bẹ̀ ni pé in tó bá pamọ́ táfà yẹn bá ṣe ń kọ́nà wàá sọ pé kò rí bẹ́ẹ̀. torí kò gbé náà ọ̀ntì ṣùgbọ́n tó bá nídìí pé nsọ ń sọ yìí ti wá ń pọ̀ kí ẹ̀dọ́jẹ́ǹsì ó sọ pé ṣẹ́kù fẹ́ mí kí rẹ̀ ṣẹ́kù fẹ́ mí nígbà gẹ́gẹ́ nìkan fẹ́ wọn sọ̀rọ̀ ìyá ayẹ́dùn mẹ́rin tó fẹ́ wọn sọ̀rọ̀ kò tí nílẹ̀ tí mo máa mọ̀ ما رأت عينيك عيناك مثل شافعي ما هو جاده ما تيوي torí pé òtí rẹ̀ tó dàbí ṣàfihàn ilé ayé rẹ̀ òtí lè rí ìmọ̀ràn ṣáàbí ń sèré àwọn náà ní àwọn nǹkan bí níjọ́ kan wọ́n jókòó àwọn ọkàn ní ẹ̀ kí ó ọ̀dà kò sẹ́ni pa nẹ́sì ọ̀gá ọ̀dà ẹjẹ́ adákẹ́ àgbọ̀dọ̀ fún ọ̀dà yìí òkú ìbẹ̀lẹ̀ èyí kọ́ lọ́wọ́ tẹ̀lé ọmọ nẹ́sì orin ìfẹ́ ló ń pè bẹ́ẹ̀ kìí ṣe pé kí èèyàn mú nǹkan ọwọ́ àjókòó ti àwọn òdàbà láti ẹ̀yìn ìṣá ẹ̀yìn mọ́gírì bàbá ẹ̀yìn ìṣá wọ́n sì jọ ń kọ àwọn orin àwọn alùjáde ìlú àwọn oríṣiríṣi orin wọn wọ́n sì bá dàárọ̀ ẹnìkan ní pé ìmọ̀mù ṣẹ́gun wọ́n sọ báwọn aláàjì sùn wọ́n jẹun gbọ́ wọ́n jẹun gbọ́ pẹ̀pẹ́ aláàjì ìdèyàn sọ ní táwọn mọ̀ eléyìí tó irú irú náà ní ìmọ̀mù ṣẹ́gun ti máa ń kọrin náà ọ̀rẹ́ òjá ta lọ́lọ́wọ́ bá jẹ́ kí ààrẹ sì wọ́ ìṣúlẹ̀ ìṣẹ́sẹ̀ gbogbo ní àgbẹ́bá ọ̀gá ọmọdún láàrin ilẹ̀ yìí kà ìjọ wọlé tó fẹ́rẹ́ sí kàtà òyìn àtọ́ ìbùkà ìwọ mọ̀ pé bíbí bá ti gbọ́ ọ̀gá ọmọ ẹ̀rí ti máa wo sọ ìbùkà ilẹ̀ ìkẹrẹ báyìí ìjọ máa yé mi wáyé yẹ ìwọlé tó gbọ́ yìí ẹ̀yin ò lóṣù pẹ́ tó pé òun ò tiẹ̀ ṣe súnà tẹ́lẹ̀ ó kàn lọ kí òun tó bá jáde sanáwì báyìí tó pé ní tí wọ́n ṣe mss mss àbí kí ni wọ́n ṣe káàkiri ní sùn òun ni ó ti jọ lórí torí pé tó máa wọnú kí ó báyìí ustaz ó ti di ustaz ẹ̀yọ́ sì máa ṣe kílẹ̀ máa ṣe tẹ̀lé ẹ̀yọ́ máa ṣe ogun ẹgbẹ́ àti torí pé tó wọ́n kà níṣẹ́jú kan ìwọ́n ní máa lo two minutes nígbà two twenty minutes two hours ò ní kọ́ yín so irú yìí ohun tó bá gbé pamọ́ ẹ mọ̀ wá di ẹ̀ tàtàbù àwòrán ìyẹn náà dá nípa zabu fáwọn àfáà yẹn làgbé ní mẹ́rin àbí ká dìfẹ́ndà àwọn àfáà lórí tó wá tọ́ ni tẹ́rí bàbá ti wá rí tó ṣe tó hàn èyí ṣe pé sọ́ọ̀nù tó tó sọ fún orí fẹ́sì gbọ́dọ̀ ti níjọ́ kan ìfàtà àwọn nìkan náà dájá ìdè wọ́n tó ọ̀bẹ káwọn yẹn rí wọn ọlọ́run tó fẹ́ tún náà ṣe rí wọn ṣe kí rí wọn tó fẹ́ tún náà ṣe gbọ́dọ̀ kí ìwọ náà wà lọ sílẹ̀ tó ṣe rí wọn. mo bá a báyìí òun àtọmọbìnrin mo wọ́n fẹ́ fún àwọn aṣọ kí ni wọ́n wá lọ bẹ̀ àkọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ta ló mọ̀ bóyá ọmọbìnrin olúwàbà pé ẹjọ́ ẹ̀sánù mi ó ń lọ lọ́nà ti ẹgbẹ́ ẹjọ́ mu nílò mọ́tò wọ́n kẹsẹ́ àgbẹ̀ ah, ah, ah, wa lọ sábà ń bá yẹ kó pè ó yá wa obìnrin tán tí ọwọ́ wa ò tó rí àárín láì yìí torí bá bá jẹ́ jẹ́ ìdájọ́ lọ́gbà àà tí wọ́n máa ṣe bá ń mú ojúlé ọmọ níwókè ọ̀níwókè tọ́mọ obìnrin bá dún wájú ọgbà yóò mọ wò báyìí kí ni tí ìwárí wọn kọ́. ẹ̀sẹ̀ ọ̀bùn àwọn ọ̀rọ̀ sẹ́ni kan bá gbé wìyẹn dé ọ̀yọ́ nípa fún òsìbẹ̀rọ̀ náà. òsìbẹ̀rọ̀ náà àti àpèjúwe ní ìsìn àbá àkẹ́dé mọ́ṣáláṣí ó wá rí àbá rẹ̀ tó ti kọ́ lé kíwú rí nígbà tó fi lọ lé kíwú mọ́ṣáláṣí ìrìn àbá yẹn wà ọ so bàbá yẹn tí ń wọlé báyìí ó bá lọ kí àfáà rẹ̀ tó ti kọ́ kí ó rí ibi títí ṣe sáwì wọn lọ bá kúrò wọn gbàgbọ́rọ̀ bàbà ó ká wọn mú ẹ wá gbọ́wọ́ yáàkì irú àwọn nǹkan bá ìgbẹ́gbẹ́ fún òní eléyìí ẹgbẹ́ pé kéèyàn ti kíni ìyọ̀ǹda tí èèyàn bá ti gbé wùyàn dọ́dọ̀ àlùkò ikú òsì ìjọba náà ìjọba ìjọba tó wà kí àfáà rí tẹ̀ ń gbé ní ni wọn àti ìgbọwọ kùtìrì ti fẹyìn orí ti pé wọn kódà wọn kọ mí lè tó wọn á ah! ti bá jáde náà wọn dùn à ẹ wà lè dúró ẹ bá dé rí kùtìrì ti fẹyìn tó lọ́n forí jì mí. hálà tí wọ́n yẹ wá pé mo sọ yìí tá bá gbà bá àti wọn kú mà fáfẹ́ ẹ̀ tì ní wàá dúró kù kábàá wọn ọ̀rọ̀ rárá àdàbọ̀ ọlọ́wọ́ ń tètè dáhùn sáárà <laughs> ìdáhùn ìdáhùn níbi dáhùn bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ agbọ́gbọ́ ẹgbẹ̀rún ọlọ́run wọ́n ṣe fìdáhùn wọ́n ṣe wáàsí inú àwẹ̀ ń ṣe wáàsí inú àwẹ̀ lọ́dọọdún ẹ̀yin náà ti máa ń ṣe wáàsí ọ̀sán ọ̀sẹ̀ ẹ̀yin náà ń ṣe wáàsí oṣù oṣù bẹ́ẹ̀ náà kí ni ṣùgbọ́n wọ́n ń tàgbà àfẹ́sẹ́ ní mọ́ṣáláṣí ní ti gan atúlẹ̀ tàgbà àfẹ́sẹ́ ní mọ́ṣáláṣí irú yóò tẹ̀lé fún wọn ní ṣé déètì gẹ́jọ́ gbọ́dọ̀ yẹn náà fún ni àbí ìrẹsì ń tẹ́ǹtì ń bẹ̀ èyí pé iná náà rí èyí tó bá ti tún dára fún ìgbà àgbẹ̀ kọ́dà mọ́ máa yọ ọlá fún orí tó jókòó bẹ̀ báyìí ó jókòó wájú ẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀lẹ́ ayé wọ́n lọ́wọ́ àgbẹ̀rẹ̀ ara èyí tẹ́ ẹ bá ti ẹ̀rí pé kò ríbi bọ́ bẹ̀ kò sí ríbi bọ́ láíláí kò lè ṣerú yìí azọ́bọ̀ àná bàbá wa kú gan bàbá tiwa gan ó ní sáà nìkan tó wá sọ ní bí sí ọ̀dọ́ ẹni tó ní ráìtì lórí wa àti wá bẹ̀rẹ̀ tí ò ní ráìtì lórí wa. wọ́n ń gbé ní ẹ̀yìn ẹ̀mọ̀ ti fẹ́ ni àzọ́bù àdúgbò àwọn àfáà ṣùgbọ́n zọ́bù lórí sọ̀hẹ́ẹ̀lì. tẹ́lẹ̀ àfáà yẹn bá wá kó sí ìjọ ọ̀dá èyí tó kù ní gbẹ́kẹ̀ àwọn ọ̀dọ́ bàbá nasiha bilhikmi báwa nù ẹ wà lọ bá pẹ̀lú pẹ̀lú ẹ̀sìn òyìn ó lọ bá sẹ́kù sẹ́bí ìṣàlàyé lọ mo ti ṣe ìfẹ́ rẹ́fẹ́ǹsì sílẹ̀ ẹlòmíì ó dodo àfáà yóò ti rò pé àfáà lọ́rọ̀ náà bá fàdí ìsìn hàn yóò àpadà rí pé àwọn ti ti lẹ̀ yín o àdúgbò fún yín ẹ̀nà òun ni ò rìtrákì kò rìtrákì ó ṣe rìtrákì dáadáa báyìí má bẹ̀rẹ̀ tíráàtì rẹ̀ ọlọ́mọ ọlọ́mọdé á sì lè láíláí mo rò bóyé èyí tó wá kù òun ni ti òmọ̀rọ̀ ìmùkùnrin báwo la àwọn àyínmọ̀ kejì ìdí tí wọ́n ọ̀rọ̀ ńlá sì nìyẹn náà ṣùgbọ́n àákàn lọ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ká máa gbọ́ràn sí wọn lẹ́nu tó yẹ bá ń nìkú àmọ́ kéèyàn máa tẹ̀lé wọn ẹ̀kejì bóyá káfíà tó débi títẹ̀lé wọn èèyàn gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ fáwọn ni a gbọ́dọ̀ tẹ̀lé ìyẹ̀sìkọ́dù ìmọ̀ọ́rọ́tì kódà kó gba ọ̀nà tí ọ̀dà débẹ̀ ní kó pààyàn tó wá jẹ́ àmì dẹ̀yìn lọ́wọ́n náírà àwọn abáàzì púpọ̀ nu wọn abáàzì pọ̀pọ̀ àwọn ènìyàn kó pa ènìyàn yóò ti débẹ̀ sójà ti débẹ̀ sọ́wọ́ ẹ̀ ẹ̀ mọ̀ tẹ̀lé já ẹni tó pààyàn àwọn ọmọ gbọ́rọ̀ sí rẹ̀ lọ́dọ̀ ọba ti lówó ní bó bá ìwà ẹ̀ pa iṣẹ́ ìdálẹ̀ nílùú ẹ̀yin òní kankan ẹ̀kọ́ ta àti sọ̀rọ̀ ji náà níbi ìdókùn kan pé ní gbọ́dọ̀ gbọ́n ti ṣe bákan náà nǹkan ọ̀dùnlàbù wọ́n máa pè é sí dáadáa ọba kéèyàn gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó pé máa àtìlá ẹ̀yà gbọ́dọ̀ tẹ̀lé wọn. bákan náà nà sí náà kí ṣe wá àtìkù ṣùgbọ́n o gbọ́dọ̀ bọ́tà ṣe wá àtìkù. tó ẹ mọ̀ mọ̀ réèzì ojú àwọn èèyàn ìgbésí olórí ẹ mọ̀ wo ní sàwọn ìjọba wa nàìjíríà kódà ẹ bá tó láwọn ẹlòmíì tó jẹ́ ẹ̀dáadáa náà gbogbo oríṣiríṣi ìta àmọ̀ sọ̀rọ̀ sí èkó tó ní bá ẹ̀sùn ọgbẹ́ ọ̀rẹ́ yọ kẹtẹ́ yẹn àbá àbá sọ lórí nígbà ìdìbò tí ń díò tọ́nà ọmọ òfin lò ìyá bọ́ sórí nígbà ìyá ni pé ṣé bí Buhari ti ṣe yẹn sódà ní ti di eight hundred àwọn ìyàwó kan kódà yìí táwọn sálà fún mi wọ́n máa ń di iṣẹ́ olórí sáwọn òyìnbó. tó gbígbẹ́ bá ti ń fẹ́ràn rẹ̀ ọlọ́run bá àlá yóò jẹ́kù náà fọ́kàntẹ̀ náà wálẹ̀ sí i. èyí náà èyí tètè rá ìdá nínú tí ń ṣe ẹni tí ẹ̀ bá fẹ́ràn ẹ̀ ọ̀gbẹ́ni ẹ̀ bá fẹ́ràn èyí tètè rá ìdá nínú tí ń ṣe yóò máa tẹ̀ka fún yín báyìí ti sọ̀rọ̀ ògbé dáadáa báwọn ti máa ń pèpè yìí òun náà ẹgbẹ́ àwọn sọ́lá àwọn ọmọ kéékèèké ní ẹ ṣáà wọn fẹ́ràn Usman níbo Medina gbà yìí nígbà táwọn kan fẹ́ràn gbé gbèsè pé Usman ò ti yapa pàápàá jùlọ lẹ́yìn six years kejì àwọn abẹ́rẹ́ sí kọ́ pé ẹ máa fẹ́ràn Usman torí bí ànábi fẹ́ràn rẹ̀ ẹni táwọn fi fẹ́ tó fẹ́ràn tó fún lọ́mọ méjì ẹni táwọn fi sọ̀lá rẹ̀ sọ́lá tí ò rí tó bá ṣe kí ni o tó bá ṣe bẹ́yà ẹni tó yẹ gbọ́dọ̀ fi ni pé máa tí Usman bá ṣe kò sí kẹ̀kẹ́ tí ó wọ́n ń gbin ìfẹ́ ẹ̀ ọ̀kan gbin ìfẹ́ ìsìn ọlọ́kàn ìlú tẹ bá ti bá òyìn fẹ́ràn olórí wọn ìlú yẹn ọlọ́run bá láti lúlú nìkan ló lè sáré bámẹ́ríkà ti ya òkí tó wọ́n fẹ́ràn ìlú wọn àti olórí wọn fi ilé ẹ̀ pé wọn náà parí ti ẹlẹ́rìí ẹ̀rọ fún wọn lọ́nà ó fi dúró ó dúró bí wọ́n lò kàn kí ló dé orí fúláàgì lọ́wọ́. bọ́ọ̀ ṣe kìíní gan president ti wá nàìjíríà náà náà mo ti jẹ fòrò ìdìbò àwọn ọjọ́ òde ẹ̀jẹ̀ lọ́wọ́ yẹn inú kí Malaysia tó ń bá gan ọ̀rọ̀ tó kan lórí ìlú báyìí gbogbo wọn ó panu kò sí àwọn tó wá ní sultan olórí ìlú wọ́n gbàgbé ẹ̀yin ẹ̀yin mínísítà prime minister ẹ̀yin sultan ẹ̀yin ọ̀gá náà ní sultan bí tí prime minister bá fẹ́ resign kò ní resign fún parliament yóò lọ resign fún sultan gẹ́gẹ́ bó ṣe ń resign fún tani ní UK queen òun ni ó wà grant pé mo gba resignation sábàtì tún yẹn náà prime minister sọ pé eh, eh, eh, sábàtì yẹn ní prime engineer ti yẹn ti wọn wọn lọ bá sultan ti pé tán ẹni tá a yàn rí òun náà tó kéré ọgbà ó dẹ̀ pé tẹlifíṣì náà ní gbogbo rẹ̀ ṣùgbọ́n sáyìn ká ọ̀rọ̀ wá lè débi ọ̀rọ̀ kí sùsùn sọ pé ó dá àfẹ́ ah, mú báyìí gbogbo èèyàn gbò ní nílùú èdè so irú yìí òun dáadáa máa ń wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ then adam al-khuruj alayhim ẹ má jáde lé wọn lórí ẹ má protest lé wọn lórí ẹ bá ń ṣe yẹn wàhálà ni tí ẹ bá fẹ́ ṣe wá àti fún wọn ká bí usama ibn zayd ti máa ń sọ níjọba àwọn yẹn lọ bá gbé ẹ̀yin lẹ gbáyé pẹ̀lú ànábì usama ṣé ń táwọn ẹni yìí ṣe sódà báyìí ó ní sọ̀rọ̀ pé tí máa fẹ́ bá a sọ̀rọ̀ máa mú ẹ dání ẹ gbọ́ tí máa fẹ́ bá a sọ̀rọ̀ máa ní kí ni o máa mú ẹ dání ó ní tèmi kọ́ lẹ́nu ànájú ni pé tẹ́ ẹ bá fẹ́ bá àwọn ọ̀gá yín sọ̀rọ̀ àwọn olórí yín sọ̀rọ̀ ẹ ṣe kí ni ẹ fà á wọ kọ́nà wọ́n là yóò dìhì bí kọ́ máa pariwo ẹ̀ síta ànábì tó wá sọ ètò wá ju gbogbo ẹ̀ lọ ẹ gbọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá gbọ́ tí ó bá gbọ́ dáadáa ní fún tí ò bá gbọ́ ó ti pé tó wà lórí ẹ̀kọ́ fún abdéyìntẹ̀lẹ́bì àlẹ́ ṣẹ́gun sẹ́mi ibà ọ̀sẹ̀mi wọ́n jẹ́ kọ́ra ẹ̀yẹn wọ́n sọ pé kódà tó bá lọ ṣe wá àtìkú olórí pọ̀ gbọ́dọ̀ sọ tó sọ fún ẹlòmíì ò ní kọ́ yín èdè ìdò lórí ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ gan ó ti sọ fún lórí o ibi kí ní ló fẹ́ fẹ́ ọwọ́ léèyàn ọ̀dá iye dáadáa ó sì gbọ́rọ̀ bí kí ó gbẹ̀dẹ̀ lọ́wọ́ òtún gbọ́rọ̀ sẹ́yìn náà ṣé ọkọ̀ tó èyàn fún ọyìn ni àwọn sọ pé májòbò ní ṣùgbọ́n yàtàbílù àbúráwù bí gbẹ̀yàn mú un torí pé ijó máa gbé fọ́kà àwọn èèyàn pé bó ti ẹ̀jẹ̀ lé tó àti ọmọ chíkì bábà yìí yóò máa gbé dọ́à yóò dàbí pé ọ̀lẹ́yìn tó bá tún wá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ tí ó bá ní ìdí tó bá tún wá ìgbé mú sọ́dún kò sì gbọ́ tó bá ilé sọ́síta yóò tún gbé ìgbàgbé sí wọn lọ́sàn kí ni ó tún gbé sí wọn lọ́sàn gbogbo ìyẹn dáadáa nù àwọn ìyẹn dáadáa tún bá sọ̀rọ̀ kò ṣe kí ni kò bọ́ ọ̀nà méjèèjì kò sí èyí tó pè lọ bá aṣọ wá àti ọ̀nà sọ fún kò ní ìdí ọ̀sọ́ síta ẹnìkan yóò sọ pé torí tó omi gbé sáwọn èèyàn lọ́gàn nípa rẹ̀ náà ló wà lẹ́nu jẹ́ ìlú àti mátà lọ́rọ̀ ọba aláàrúsà nù wa èyí wọn bó máa jẹ́ tètè àkùmọ̀ràn níparí wà á mẹ́tìlì àti gbogbo àwọn àmà gbogbo aráàlú pátápátá kó lẹ̀ sí ṣe jẹ́ sáwọn òun ẹgbẹ́ tó ń ṣe advice fáwọn alákọ̀ọ́kọ́ kí n fẹ́ràn wọn torí ọlọ́run yẹ́n bá iṣọ́ síwájú ẹni tó bá fẹ́ràn torí ọlọ́run kò ṣe dáadáa ẹni tó bá fẹ́ràn àdáwà ẹ̀dá àwọ̀tò wọn pè wọ́n síbi tó dáa kó sọ̀kan fi tí ọ̀dá lẹ̀ nínú tí ẹ̀ bá rí yàn tó bá fẹ́ràn yẹn dáadáa tí aṣọ rẹ̀ bá ń wọlé ọ̀ṣẹ̀ nàṣíhà nàṣíhà àbúgbá afẹ́ ẹ̀ ti já sọ yín lọ sókè torí pé òun ló fi dà ẹ́ wọ́n mọ̀ lójú ló tún ṣe wá àtúntà ni o ibà àbà ìgbàsọ rẹ sókè ìgbàsọ rẹ sókè òun ló fi jó mọ́jú òun sì ní ó fi jó páyọ̀ ọlọ́wọ́ bá jù tó bá rí ẹnìkan tó fẹ́ràn ọmọ àtẹ́jọ parí secondary school abẹ́jọ parí primary school abẹ́jọ ní nǹkan kan papọ̀ ọwá rí tẹ̀sí bá lọ́wọ́ rẹ̀ nínú nà sí àtẹ́kọ́ tó ń gbá àbọ̀ ẹ̀ sì máa ń lo tẹ̀sí bá. abẹ́pẹ̀rún nà sí àní pé àfẹ́mọ̀ bò ìjà lọ kírun dá àwa tù níparí al-mu'amalatu bil hasana al-mu'amalatu bil hasana kí ẹ máa bá wọn wà dáadáa nà sí àfúnṣùmí ẹlòmí mùsùlùmí ló máa ń yẹ ó fẹ́ràn kó jókòó ti kírísíẹ̀n jíù àwọn ọmọ ẹ̀ta tó bá ti ráàlù sínú àbá ìmú rẹ̀ nídùn wọ́n tún ti dé ní wọ́n jẹ́ kí èèyàn fi náà bá alákòóso àná wọn. oníṣẹ́rẹ́ lómi ìdára fẹ́ mọ bó ṣe rí ẹjọ́ lọ́jà gbogbo ilé mi mọ̀ ṣe ìṣàlá brọ́dì wọ́n jọ mọ̀ sí tó bá dé ọ̀dọ̀ àwọn ṣàyàfínù rẹ̀ báyìí ẹ́ ọlọ́mọdé á ṣiṣẹ́ المعاملة بالحسن الحب الدعوة سيبانيز إلى وانا تيهدين با ومسلشي حديث أبو رقية حديث إساء بيوريري أيدي أتالكياما ويسين تو قبا قبا لو ọba nàbírí ọba tẹ́rẹ ọlọ́wọ́ bá lò ó sì tún bá àwọn olórí wa lọ́nà méjì àwọn olórí wa méjì àwọn àfà olórí kejì àwọn olórí ìlú tọ́ ìbéèrè ní pé táwọn olórí yẹn bá ṣe kèbèrè dáwà protest rárá kẹ tó béèrè àní protest pàápàá jùlọ nígbà tí a bá jáde lé wọn lórí ẹgbẹ́ tá a bá ṣe yẹn yóò tún padà níbi sí gíríta ìlú. ìlú tiwa rèé democracy náà wá ń lò tẹ tó béèrè yẹn táwa lè jáde protest irú tó ṣe tìlú Islam náà ló ṣe eléyìí ẹ bá ilé jáde tí olórí bá da sójà lẹ̀ yóò lè sì ní another problem ẹ mọ́ protest ń bẹ̀rẹ̀ tó yẹ bá ń nù ọlọ́run bá aláàfin mu wa lóru. ṣé ìgbọ̀nfẹ́ bí ìlú ṣàlàyé púpọ̀ lórí ilé nǹkan bí wàtáwọn ẹlòmíì ó pè ní kékeré wọ́n sọ pé ṣe kèfèrí gbèjà wà náà nìyẹn ẹ̀gbọ́dọ̀ jáde lé wọn lórí ọ̀hún ti dẹ́ba ma rí fún from mawa. nǹkan tó wọ́n rò pé ṣe ni ọ̀dọ̀ ẹlòmíì lè ṣe kìkì fún pé iye pé kúkúrò ń dúnà fún tó bá sì ti ní yìí ọlọ́run bá rẹ̀ ní náà kí ẹ máa ṣe à omi وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين نعم béèrè ليك péré شو ọba ما wọn ti bá lè bẹ̀rẹ̀ àná. àwọn ní tó bá jẹ́ pé ẹsẹ bíi ọmọ bá jẹ́ pé olórí ó jẹ́ bíi dàtà ìsọ̀rọ̀ ti kọ́kọ́ rí nù pé ẹgbà tó jẹ́ láti ojú ọ̀tá yẹn tó jẹ́ pé kírísítẹ́nì ló ń kọ́ tó pé ẹ̀sìn gbogbo olórí ó jẹ́ mùsùlùmí ò jẹ́ mùsùlùmí gbọ́ pé tí àbíyàpọ̀ ọlọ́dún kan alága àbújá rẹ̀ ṣùgbọ́n nípa ìjáde lé wọn lórí ìpòtẹ́sì eléyìí kò bá àmọ́ jẹ́ mùsùlùmí gbọ́ pé ìjáde wa yóò máa ní ìdí síkírẹ́tà ìlú ìjókòó lè yé èyí sì gbọ́dọ̀ ìgbà rí ẹni máa fúlàní àwọn ọ̀sán ni mo máa ń lù lóko bí i àwọn gẹ́gẹ́ fẹ́ wọ ẹni fẹ́ bá àmọ́ àwọn ẹni tó fẹ́ pòtẹ́sì ẹ̀gẹ́sì ẹni tó ń lè yí òun ara ìjọba ni ṣùgbọ́n tẹ́lẹ̀ bá gbé ẹ̀yìn síta gbogbo ẹ̀yìn jẹ́ ẹ̀rọ lójú wọn máa kọ́ ní ọ̀sán àwọn ọ̀gá bí kí ẹ mọ́ gbẹ̀sẹ̀ tó àti oṣù kristian àti oṣù kristian nígbà tá a bá ti lágbára kájọpọ̀ wa jẹ́. ìbéèrè mi lọ bẹ̀rẹ̀ ìfẹ́ ṣé a lè ẹni tó jẹ́ tó jẹ́ sísà àbóbìnrin tó lè kàpọ̀ rárá nínú ilé láì wọ láì wọ láì fi kan borí ẹ kò ní. ó kàkọ́rọ́ aláìfi láìpẹ́ igbó tó ṣírí lẹ̀. ìbéèrè tí ẹni ẹ béèrè ibi tó ti wá tó láìpẹ́ tó ti wá kò ní pé àwọn tí wọ́n ti gbọ́ ìtàn pé nígbà tó lọ́wọ́ bá aláàtọ̀ kòránì kalẹ̀ ṣébà ní tó rán dìgbé ìtàn ẹni sọ̀rọ̀ láàrin wa lè fẹ́lá ṣébà ní tó ànẹ́bí ìtàn ẹni sọ pé ìtàn wa ní dèsìrú nìkan dẹ́sirúni ẹ̀dá ṣọ́gbó bí ẹ̀dá ṣọ́gbó bí wípé ìyá ńlá wa aṣíwájú wa dáadáa ìyá ńlá wa Khadija ikú kan sún léèrè lórí láì ó ṣe yọ ọdún bíbọ àtẹ́yìn báyìí mọ̀láìkà kan sálọ lójú mọ̀láìkà òkè rí irun obìnrin ọ̀rọ̀ tó kọ̀rẹ́ǹtì ọ̀rọ̀ tó ṣe kíni tó kọ̀rẹ́ǹtì kéèyàn má gbé irun sọ́kù gbogbo ìṣesí wa lálẹ́ ṣe bí ìrìnàlẹ́ rántí ọlọ́run bá ń bẹ àyàfi nígbà tí èèyàn bá wà ní tọ́ílẹ̀ àbí èèyàn bá ń ṣiṣẹ́ tọ́ílẹ̀tì lọ́wọ́ tó dé bá ní àbí èèyàn ọkọ àti ìyàwó nígbà tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ tó tó bẹ̀rẹ̀ wọn lè ṣe mọ̀ pé wọn lè rántí ọlọ́ bọ̀ nígbà yẹn tó yẹ lè ka Quran kò sí ra ìdá ó borí ò borí ṣé bá ní lè ka Quran kò rí ra wọn lọ́wọ́ náà bá náà sáré. ìbéèrè ìgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọn gbọ́ pé àdúlé kí jẹmọ́ mi lẹ́yìn ìjọba sí júmọ́ pé sàlẹ̀ kí jẹmọ́ bá bàbá gbé àkàtúntò wa pé sàlẹ̀ kí jẹmọ́ lẹ́yìn lẹ́yìn bàbá sí júmọ́. táwọn sàlẹ̀ kí jẹmọ́ mi àwọn owó táwọn tí ò bá jùmọ̀ ẹni tí ọba kókó bá jùmọ̀ ní orí kíkún rẹ̀ náà bàjẹ́ lébà ní ìsìn tó pé sábà lè kí jẹmọ́ ọ̀la àlá èyí tí ò ní ká máa kiri ẹgbẹ́ ẹgbẹ́ ìbò jẹ máa dúnmọ́ àjọjọ fún ara rẹ̀ ó ti tó èèyàn bẹ́ẹ̀ ọ̀la ti bá fún kí wọ́n tó máa lọlé wọ́n yín tẹ̀wá bá fẹ́ dùn àwọn alẹ́ kọ́ mọ̀ ẹja kójọ káàánú àmọ́ kí ni júmọ́ àmì yẹn fẹ́ kí ni mo kò ọ̀rẹ́ náà pé lámì ẹ̀sùnmá ìmọ̀ kọ́ọ̀dù ìlà ìjẹ́wọ́ àdùn wọ̀nyí ń làm áyè nọ́ọ̀sì sọ̀rọ̀ yà torí ọkà mi ọba rẹ̀ ló bẹ̀rẹ̀ lọ́wọ́ kí ní ìjà àwọn kódò náà láti máa kí jàmbá mi lẹ́yìn jimá kódà bí bá ti rájì kó sọ pé jọba kì torí pé wọn kí dé ìdí ayé lọ́dọ̀ ànábì wọn bá kí jimá ta táwa gbọ́ pẹ́ nìkan kí ó tó wa lẹ́ka tó kó wọn kí dé láyé ànábì a ti fi rí ìrún ní ìgbóyàtọ̀ sí ìtàn síbẹ̀ ìrún ọ̀ràn yẹn lọ́jọ́ ìrún tán lẹ́nìkan wọlé ànábì ní ìrún tàbí àti tún ti rí mi mọ̀háàdì lọ ní ṣùgbọ́n kí kí mọ̀ sẹ́gbẹ́ àwọn àkójọ àrí àkójọpọ̀ yìí gẹ́gẹ́ onáfẹ́fà gbẹ̀yìn ó ọjà mẹ́wàá balẹ̀ lórí láti sọ pé ó tọ́ kó dàbí ìdí ìsẹ́rì ní ìdí ìrẹ́rì láti sọ pé ó ti pọ̀ tọ́ ọmọ aláàbò kan aláàbò